àà ah, ah. ẹ máa kú kalẹ̀ lórí ìkángun Fejosbaba baba tv yorùbá ẹ ti kúkú fìwé ránṣẹ́ sí wa ẹni ogun tá a bá máa sọ lórí ìkángun yìí ká máa sọ léde abínibí ti yorùbá a sì ti yí padà lọ́dún tuntun tá a wà yìí hmm. òṣèré tíátà kan ló sọ̀rọ̀ kan ó ní kò sí ohun tó dàbí kájọ máa ṣe ah mo sì di ọ̀rọ̀ mú torí lóòótọ́ ni ẹ gbọ́ lórí ìkángun Fejosbaba tv yorùbá lọ́dún yìí ẹ dákun ẹ má bá wa tẹ kínní bọ́tìn tí ń ṣò pé ìtẹ̀ ń wò ẹ ẹ láìkí ẹ̀pẹ́ kódùn rẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ má kàn wá wo sinimá láì tẹ kínní o ẹ tẹ kínní o ṣé wàá rí kínní bọ́tìn pupa tí wọ́n kọ sọ̀sìpáìbù sí o kéébù yàn jẹ kìsì gbowó lọ́wọ́ èèyàn ẹ bá wa tẹ̀ ẹ́ kẹtùbà wa máa ṣí ẹ fídíò yẹn káàkiri tẹ bá ti ń ṣe yẹn ẹ ń jẹ́ kí YouTube mọ̀ wípé àwọn èèyàn láìkí fíìmù wa ni lọ́wọ́ kan làwọn náà máa gbé káàkiri tí gbogbo ayé ó máa wá di alábòkú fún nípasẹ̀ yín yóò dára fún yín nínú ọdún yìí àwọn sinimá gidi àwọn sinimá Yorùbá àtàtà tó jẹ́ pé àwọn màmá bùrọ̀dá sìsá àǹtí àtàwọn tó wà nílùú òkè lọ́hùn tí wọ́n máa gbádùn tí wọ́n máa gbé àṣà wa lárugẹ tí ó tún máa gbé Jésù lárugẹ ẹ dákun ẹ bá wa sọ̀sìkíráìbù ẹ tẹ láìkì rẹ ẹ ṣíà rẹ kẹsì máa bá wa tẹ àtẹ̀jíṣẹ́ kọ́mẹ́ǹtì sí àwọn fíìmù yẹn yóò dára fún yín sinimá kan lẹ́fẹ́ lọ wò yìí àdúrà mi ni wípé ẹ jẹ́ alábùkún fún lórúkọ Jésù lórúkọ tèmi àti àwọn tájọ́ ṣiṣẹ́ papọ̀ àní ẹ ṣeun o ẹ káàbọ̀ o ire o.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 because me say I get one idea. I get psycho. Big daddy ni mi. This are the punches, the formula and the portrait. I'm punching ourselves there. Ogana, calm down. Hello, Nabi. I'm a Baku. I say in the zoo. Baku. Make me run down. What is prayer for him, but you Be like say you don't lose your senses. You dey joke or something. You don't whine me. I mean you don't forget, say. Something don't join us together. We no fit break. A king in the jungle doesn't fear to walk alone. If the same lion enter wolf den, he go shame. Keep your money to yourself. Ẹyẹ kúkẹ́ kú, they run from a kúkẹ́ kú, eku, ekule. Life come dey run for small rat. They wan all of you must pay the price as commanded by the gods. kábíyèsí lẹ́ẹ̀ ló ń ṣe é kó ṣe é kú tọ́lá ìjọba ni.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 ọlọ́run máa gbàṣàkóso hmm? ṣẹ́rí gbogbo ọgbẹ́ ọkàn yín pátá lọ́lọ́run máa heal màá dẹ̀ gbìyànjú láti um, fi àkókò tó pọ̀ láti máa gbàdúrà fún yín. ah pásítọ̀ ah àdúrà mo ti ní ọ̀sán torí àwẹ̀ lórí ọ̀rọ̀ yìí ó ti sú mi pásítọ̀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 ó dàárọ̀ sá. ẹ ṣe ó dàárọ̀ ó dàárọ̀ sá. ó yé mi to your tent o Israel ṣe mọ nǹkan tó nínú bíbélì to your tent o Israel tí wọ́n pé kẹ́ padà ságọ̀ yín ẹ ṣe àsùnjí o ṣòro ayé ẹ lóde o ti rojọ́ o ti rojọ́ títí ariwo ẹ ló gbé àwọn àwọn ará bíi bíbá o kò fẹ́ máa dójú sí mi kí ni problem ẹ gan-an. ẹ má bínú. ẹ má bínú ẹ má bínú. ṣé ẹ má bínú nìkan ló máa sọ ìjọ́ tó o bá tún fi ẹjọ́ mi sùn pásítọ̀ tàbí ẹnikẹ́ni màá lu màá bẹ̀bẹ̀ nà bí lọ. lọ gbóúnjẹ mi wá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 Amen. Ẹ ṣé gan ni sà. Ẹ ṣé haven't you submitted your report? Meet me in my office now with look, Sunuke report ẹ eh, late. Oh, uh, this is can to send CBO correct.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 àgbàlagbà bíi tiwọn yìí ó yẹ kó mọ̀ bí yẹn ṣe wúwa ní ìwúra àwùjọ tá a wà yìí ah, àgbàlagbà wọn ṣe lágbára bíi ẹni tó ní làkàyè ah, ah. ìwọ àtẹni tó dúró síbi ilẹ̀ ní làkàyè. ẹ lè sọ̀rọ̀ máa dúró rọ́ mi èlé bàlọ́ lọ́wọ́ yín ẹ lè wá sí kọ́ńtà wa ẹ máa sọ̀rọ̀ sí wa anyhow màá ní káwọn security màá ní ká nà yín wọ́n nà yín. Frank. yes ma kó wáyé o dá. ṣé mo kọ́kọ́ mi. ọkọ ìwọ ẹ welcome sir báwo ló ṣe yọ owó kúrò nínú àkáǹtì tó jẹ́ kí n mọ̀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 Excuse me. Can you excuse me?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 alágbára ni kò sí nǹkan tí yóò lè ṣe gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ láṣẹ fún yín God bless you. ìgbà tẹ́ wọlé ṣé ẹnìkan kú síta. bẹ́ẹ̀ ni sá ó dàbí ẹni pé mo rí mo ní Edward ìgbà tí mò ń bọ̀. oh ok tí wọ́n ti jáde ẹnìkan wọlé. ok ẹ ṣe gan ni sá. it's alright. mọ́mí Joshua kí ló ṣẹlẹ̀. pásítọ̀ ó ti sú mi mo fẹ́ kúrò nílé yẹn ó ti sú mi pásítọ̀. kí ló tún ṣẹlẹ̀ báyìí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 It's all right. Ẹ ṣe kú dìde. Ẹ ṣe sà. It's all right. Ọlọ́run wà pẹ̀lú yín. Àdúpẹ́. Ẹ bá wa kí àwọn ọmọ mi o. Wọ́n gbọ́. ìyẹn tún le o ìyẹn tún le o ẹ ó wá yẹ kí pásítọ̀ yín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 Má bọ̀ nílé. Ẹ fi mi sílẹ̀. Má jẹ́ kí inú bí mi. Mo ń bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Jensen ni. Ẹ̀ẹ̀mẹ́ta ni máa pè ẹ́ o. Èmi o. Èjì. Ẹ̀ta. Ṣé òun ṣeré ni? Ṣé òun wáìn mi ni?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 èèyàn lè dárúkọ yẹn ewu ló kọ yín pẹ̀lú kò fẹ́ sọ ẹnu máa gbé ọkàn yí sórí ọ̀rọ̀ èèyàn yìí ti ọ̀gẹ̀dẹ̀ lásán lọ̀rọ̀ èèyàn ó àwọn èèyàn tẹ́ ń sọ yín sí nínú wọn ló tẹ́ ń o ọyọ́ ní ní sẹ́ni tó rí yín. ẹ kò sọ bẹ́ẹ̀ ni máa fẹ́ ah, ah. ti ṣẹ́ ní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 wọn ò mọ ní ìwo nǹkan. má mi fi yẹn lẹ bishop greet my mom. ọmọ dáadáa ọkọ mi yóò dáa fún yín ẹja kìí ṣẹjọ yín ìwọ náà wò lójú ayé rẹ àwọn ọmọ ọmọ mi wọn ò dá mọ. má mi ẹ fi yẹn lẹ ẹ jọ ṣé ṣe bọkọ mi lẹ. màmí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 Anyo. Oh, what are you want to go, go inside? Ṣé o ní orí o? Ṣé o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 what kí lè ń sọ ìbí ti báwo ṣẹ́mẹ́tẹ́ ń sọ̀rọ̀ pa ẹ̀ àìrọ́ ah, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ah, kò sì kò possible hello ha ṣé kò sì sá bíi ti báwo báwo jẹ́ ìjẹ́ madam ẹ̀dọ́ Teresa kí ló ṣe wọ́n ikú bíi ti báwo ah ikú wọn ṣàìsàn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 ẹ wọlé o. ẹ ká sàn. ẹ ká sàn o. Um, orúkọ mi ni sergeant Orji láti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ yìí uh, orúkọ kejì mi ni. constable Bankole. Um, ṣé bíbá ní ilé Mr Edward Bassey. ẹjọ ṣé kò sí. Ah, kò sí nǹkan kan a kàn fẹ́ rí wọn ni. fúláàtì tiẹ̀ la àkọ́kọ́ kan kò tó kan tiwa. ok kò sí wàhálà ẹ ṣe. thank you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 fẹ́ bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ better run for your dear life. run run run run fire on the mountain. kò jẹ́ bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ better run for your dear life. run run run run fire on the mountain. kò jẹ́ bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ better run for your dear life.